bisimilahi rahmani rahim wasalaamu ala sayidina muhammadin wa ala halihi wa sihabihi wa bariki wasalaamu taslima amin ìkẹ́ ọlọ́run ọba ìgẹ́ ọlọ́run kó máa lékún fún aṣíwájú ayé àti ọ̀run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam oore títọrọ ìkẹ́ àti ìgẹ́ fún ànábì ọlọ́mọṣàfi bí àbùkátà ẹ̀lẹ́ kọ̀ọ̀kan jọmọ́ ọlọ́kùnrin àti ní obìnrin alukurhan òun náà ni mírọ̀ àwa mùsùlùmí tá a máa ń wò láti fi tún nǹkan tó bá kù nínú ìgbésí ayé wa láti fún ṣe ọlọ́run bá gbé ètò kalẹ̀ nínú alukoran bó ṣe fẹ́ kí ọ̀rọ̀ ìgbéyàwó wa ìyẹn pé ìbágbé ọkùnrin àti obìnrin bó ṣe fẹ́ kó rí ọlọ́run bá gbé kalẹ̀ nínú alukoran torogbo àwọn problem kéékèèké tó máa ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yẹn àwọn problem kéékèèké ni but àwọn problem tí àwọn principle tá a kọ́ àgbékalẹ̀ yìí tí ò bá tí sí nínú ìgbéyàwó kan ń gógó ní the major problem kọ́lọ́n ọba jọ ọlọ́mọṣà bá wa tún ọ̀rọ̀ gbéyàwó wa ọlọ́mọṣà jẹ́ kó ní àrùn jẹ́ kó ní àdùn ọlọ́run jẹ́ kó ní oyin gbogbo ibi tó kan lọ́wọ́lọ́wọ́ báyìí máṣà wọlé ànábì ọlọ́mọṣà bá a fìdùnnú síbẹ̀ gbogbo ibi tó dẹ̀ ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run jọ má jẹ́ kí ìdùnnú náà jẹ́ kó máa pọ̀ sí ọlọ́run ànábì wa mina shaitani rajim bisimilahi rahman rahim ọlọ́run bá ní àrìjáàlù ọlọ́run ọba ló dá wa ó mọ̀rọ̀ talent ó dẹ̀ mọ̀rọ̀ ability tó fẹ́ nìkọ̀ọ̀kan ọlọ́run bá ní àríjálù kọ̀wá àmúnáàlà nìsáì ó ní òun ọlọ́run bá òun fi ọkùnrin òun fi ṣe kíára fún obìnrin Allahu Akbar òun fi ọkùnrin òun ṣe sources of stability fún obìnrin financially ni eh, economically ni gbogbo ọ̀nà pátápátá ọlọ́run bá ní òun fi ọkùnrin òun fi ṣe òpómúléró fún obìnrin nítorí pé àyà yìí àwọn afá máa ń tu tàbá náà máa ń tu fúnra ara wa ó yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá sọ a máa sọ yìí pé ọlọ́run bá ní pé òun fi ọkùnrin òun fi ṣe aláṣẹ fún obìnrin ọlọ́run bò sọ yìí pé àrìjálù kọ́ ìdùnnà allah nisai mo fi ọkùnrin mo fi ṣe kọ̀mándà fún obìnrin lóòótọ́ nínú àyà yìí sọ yìí náà a sì máa ń ríbi tọ́lọ́run bá ti sọ yìí pé aláṣẹ lọkùnrin but àkọ́kọ́ ká tó di aláṣẹ yìí ká tó di kọ̀mándà yìí ká tó di bóòsì sínú ilé function àkọ́kọ́ tá a máa kọ́ perform òun náà ni kíka jẹ́ kíhárà fáwọn ìyàwó wa tí a bá ti lè fulfill àkọ́kọ́ quality yìí la tó lè wá di aláṣẹ ọlọ́máṣà ṣàánú fún wa ní orí eléyìí nítorí nínú Islam púpọ̀ náà wọn ọkùnrin ìwà ọ̀gá ìwà kọ̀mándà ìwà bóòsì ló máa ń wò nínú ilé ànábì dẹ̀ sọ fún wa sallallahu alayhi wa sallam ó ní ká ṣe bí akélèta bọ̀tà bá dénú lé ká dàbí bọ́ọ̀ì fáwọn ìyàwó wa bí Islam ṣe gbé kalẹ̀ nìyẹn ọlọ́run wa múrísì méjì wa tóun fi fi ọkùnrin tóun fi ṣe olùdarí fún obìnrin ọlọ́run bá ní bèmọ́ ń fadílé láhùn bá èlò ń àlàbá ilé Allahu Akbar ọlọ́run bá tó dá wa ó mọ̀ wá ó lè mi ọlọ́run bá ó ní mo fún ìkan nínú wọn tàbí àwọn méjèèjì náà ni mo fún wọn ní tálẹ́ǹtì tó yàtọ̀ síra wọn ìyẹn pé ní ààyè kan obìnrin ní tálẹ́ǹtì tó ju ọkùnrin lọ láàyè míì ọkùnrin tí wọ́n á ní tálẹ́ǹtì tó ju ti obìnrin lọ gbogbo náà la mọ ọ̀nà tí àwọn màmá wa tí wọ́n fi ní advantages lórí wa àkọ́kọ́ ni pé obìnrin ló lè bí ọmọ tó bá wá bí ọmọ náà tán nínú tálẹ́ǹtì Ọlọ́run bá fún un òun náà ló lè wò ó òun náà ló lè tọ́ ọ ọlọ́run sọ kẹ obìnrin débi wípé títọ́ ọmọ kò ní wọn lára ó tún máa ń jẹ́ dùnú fún wọn ni bí iṣẹ́ náà ṣe le tó yìí wọ́n tún máa ń enjoy láti ṣe ni obìnrin ló mọ bó ṣe máa gbé ọmọ dání ló mọ bó ṣe máa tẹ́ tóbìnrin bá gbọ́ gbé ọmọ ẹ̀ níbi tó jìnnà àmọ́ nǹkan tó ń ṣe ọmọ náà ní àmọ́ tó ràn pẹ̀lú ọmọ náà láìsí ń bẹ̀ ọlọ́run bá ní irú tálẹ́ǹtì yìí àbẹ̀mọ́ ń fàdílé láàwù báyìí lòun àlàbáyé àwọn ọlọ́run bá fúnra láti ṣe é láti kékeré ní fọ́bìnrin tẹ bá mú ọmọ ọdún mẹ́ta tó jẹ́ obìnrin tẹ mú lọ sí toy shop kó lọ ra bèbí kò ní lọ síbi tó ti ń caterpillar kò ní lọ síbi tó ti ń tàbọn kò ní lọ síbi tó ti ń ṣe tẹ́lẹ̀ nǹkan bíi bèbí tó máa yarun yẹn tó máa dírẹ́sì ibẹ̀ ló máa lọ ọlọ́run bá ní instinct eh, instinct yìí ó ti wà lára wọn láti kékeré nìyẹn ọlọ́run bá ní a obìnrin ní èyí soft tọkùnrin bá ń bínú tó bá ń kanra mọ́ ọmọ obìnrin lọ́mọ obìnrin ni ọmọ máa lọ sábà ọlọ́run bá nínú quality díẹ̀ tá a lè ròyìn tọ́lọ́run bá fóbìnrin nìyẹn ẹ wá wo quality tọ́lọ́run bá fún ọkùnrin tọ́lọ́run bá fi sọ pé bímọ fàdánlá láò báyìí lòun àlàbáyìí àwọn ọlọ́run bá á fún ọkùnrin ní physical structure àwọn ọlọ́run bá á fún ọkùnrin ní agbára á tún fún ní ẹ̀mí láti endure nǹkan ọkùnrin ló lè ṣe iṣẹ́ tó le iṣẹ́ agbára àwọn obìnrin náà máa ń sọ láyé tá a wà yìí ẹ kò síṣẹ́ tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe iṣẹ́ pọ̀ púpọ̀ tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe gbogbo iṣẹ́ bíi kápẹ́ńtà iṣẹ́ bíríkìlà iṣẹ́ bíi car wash driving iṣẹ́ ká látàárọ̀ látàgò mẹ́rin ká wọlé lálẹ́ mẹ́wàá iṣẹ́ tí ọkùnrin lè ṣe ni ọlọ́run dẹ̀ nípa wa fún lágbára láti ṣe irúṣẹ́ báyìí tí wọn bá ka iye tírélà tó kọjá lójú títí tó bá ka mẹ́wàá ó máa wà difficult láti irúbìnrin tó wọ̀nyẹ kan nínú mẹ́wàá yẹn ọkùnrin la fún ní agbára fún ní structure fún lágbára ọlọ́run bá ní pé agbára tá a fún yìí kì í ṣe pa àkàn fún lásán wá bèmọ́ àǹfàkòmí àmúhálè yìí a fún ní agbára láti lè ṣiṣẹ́ nítorí tá a ṣe fún lágbára láti lè ṣiṣẹ́ òun náà ni pé kó ba lè gbọ́ bùkátà kó ba lè maintain ilé kó ba lè ṣojúṣe ẹ̀ gbogbo ṣe jẹ́ rìjálùkọ̀ wá mú alàníṣà yìí torí gbólóhùn rìjálùkọ̀ wá mú alàníṣà yìí ohun tó ń pè bẹ́ẹ̀ ni pé ọkùnrin ni provider ọkùnrin ló máa ń ṣe fún obìnrin ọlọmọṣà ṣàánú fún wa lórí ilé ọlọ́run ọba àkúrò àwọn ìdí tá a fi fún lágbára náà ni pé kó bá lè perform right ẹ̀ financially torí nínú Islam ọlọ́run gbé bùkátà ọ̀rọ̀ olówó dé financially ọlọ́run gbé fọkùnrin owó lé ni owó ná ni owó kinní kan ni gbogbo ohun tó jẹ́ olówó dé ọlọ́run gbé fún ọkùnrin Islam wá sọ yí pé tágbára ọkùnrin náà bá ka kóbìnrin má nà án lọ́wọ́ torí àwa náà ti káṣá yí pé ah, ọkùnrin wa ń lé kọ́ńkọ́ máa ẹlòmíì akàn àánú akàn akàn wà lé náà ni kò ní ṣiṣẹ́ tọ́lọ́run bá jẹ́ kó rọrùn fún wa a lè ṣe súnà níbi káwọn wáyáwó wà lé kó máa ṣiṣẹ́ tẹ bá délé àwọn lárúbáwá ẹ̀rí púpọ̀ náà lárúbáwá ọkọ ló máa ṣiṣẹ́ ìyàwó adé wa lé a máa tẹ̀kẹ́ alé a máa tẹ̀kẹ́ ọkọ a máa tẹ̀kẹ́ ọmọ wọ́n pínṣẹ́ yìí dáadáa bọ́tà lè fi rú àwọn ìlú ìwé àwọn ìlú tó níjọba dáadáa tí wọ́n ń provide fáwọn citizen wọn yàtọ̀ síbi tí ò síjọba lọ́dọ̀ wa ọlọ́mọṣàṣe àánú fún wa ní orí ilé bá ní pé tá a bá wá rí kó kù síbi kan tágbára òòká náà àwa náà lè ràn lọ́wọ́ tọ́wọ́ lọ́n bá fìdí ìlélẹ̀ náà kọ̀ yàn ànábì Musa aleyhi salatu wa salama ó lọ sí lomidian òun náà ní nǹkan tó ń lé òun náà káàkiri ó wá rí àwọn ọmọbìnrin ànábì Ṣuaibu méjì tí wọ́n ń dààmú wọ́n kó ẹran lọ sínú odò lọ mú mi gbogbo náà la mọ̀ tán yìí wọ́n wá ń prevent àwọn ọmọ yìí wọ́n ti àwọn ẹran yìí torí àwọn ẹran yìí fẹ́ mú mi lọ́rùn yẹn ànábì Musa wá help wọn ó wá wò ńgbà tó jókòó padà síbi tó fẹ̀yìntì pé ah, ó ṣe jóbìnrin ló ń dààmú báyìí iṣẹ́ yìí iṣẹ́ ọkùnrin ni èsì tọ́lọ́run bá dẹ̀ fún táwọn ọmọ ànábì ṣòwébù tán fún ànábì musa ọlọ́run rẹ̀kọ̀dẹ̀ sínú ọkùnrin yẹn ìgbà míì ó lè jẹ́ obìnrin ló máa wà ní pòsíṣàn láti maintain lé tágbára bá kásùnà níbi tá a fẹ́ ṣe a lè ṣe é bó tó bá dégbà míì tí tó jẹ́ pé obìnrin náà ní responsibility láti take nínú ilé pàápàá àwọn màmá wa tó wà ní rúkàkiri àwọn náà tó àrùn ọkọ wọn lọ́wọ́ tọkọ bá ṣiṣẹ́ àwọn náà tó jọ yẹn wọ́n tó máa ṣiṣẹ́ wọ́n á lè mẹ́ńtẹ́ ńlé ọlọ́mọṣà ṣàánú fún wọn náà bá àwọn obìnrin ànábì ṣọ́ẹ́bù yìí àwọn ọmọ ànábì ṣọ́ẹ́bù yìí wọ́n wá ń dà níbi yìí sálómù wọ́n ní wà wọ́n ní wọ́n ní bàbá tó bí àwọn wọ́n á gbóná ṣe à ń kẹ̀bí ra wọ́n dàbí bí ṣùgbọ́n ó ti dàgbà kò lè ṣiṣẹ́ mọ́ àwọn làwọn take responsibility láti máa maintain lé gbogbo ibi tó wọ ọkùnrin tágbára ọkùnrin ò bá ká láti maintain lé Islam náà gbogbo obìnrin láàyè láti ràn lọ́wọ́ but responsibility ọkùnrin financially òun ló gbọ́dọ̀ perform ẹ̀ tó bá wá ràn wá lọ́wọ́ ó ràn wá lọ́wọ́ náà ni kò wá ṣe jẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó máa le ju ẹ̀mí wọn la máa gbé fún wọn tọrọkùnrin ọkùnrin mi yọ̀ọ̀lẹ̀ wọn á kàn jókòó àmọ́ àsùn ni á dẹ̀ dúró lórí pé obìnrin kò pọ́ńtà ẹni tí ò tẹ̀ tí ì lè bọ́ kankan láti máa sọ pé mẹ́rin lọ́lọ́run fẹ́ ọlọ́run bá wẹ̀ fún wa ní alukur'an ó ṣàlàyé bí àwọn obìnrin wa ṣe jẹ́ ọlọ́run bá ní nìṣá okùn mu árísò làkún ọlọ́run bá ní pé àwọn obìnrin yín àwọn ìyàwó yín wọ́n dàbí oko ní kí làgbẹ̀ lọ ṣe lóko àgbẹ̀ lọ ṣiṣẹ́ lóko ni àgbẹ̀ á ṣiṣẹ́ á roko á làágùn á dẹ̀ mẹ́rẹ̀ wálẹ̀ ọlọ́run bá ní oko yìí ẹ lè wọnú ìbúṣe wọn gbogbo ọ̀nà tó bá wọn náà lè lè wọnú ẹ ẹ lè enjoy wọn bọ̀kẹ́ tó bẹ̀rẹ̀ sí enjoy yìí náà wà kádìmọ̀lẹ̀ à ń fọ́sẹ̀kùn ẹ̀yin náà ṣiṣẹ́ dáadáa síwájú fẹ́mi torí tẹ bá ṣe dáadáa àwọn ọlọ́run bá san ilé sàn ìṣojúṣe yẹn àwọn tó wá ń ṣojúṣe láyé náà wàá pọ̀ mọ́ ọlọ́run bá ní pé wá ní àǹfàkùnmi àmúwálè yìí àwọn ọkùnrin tá a fi wọ́n ṣe olùdarí fóbìnrin náà ni pé àwọn náà tó ń profile lórí wàhálà wọn wọ́n fi ń gbọ́ bùkátà àlè wọn ẹ wá wo bí state àwọn mùsùlùmí ṣe rí gbogbo ibi tíṣẹ́ pọ̀ jù láyé ibẹ̀ làwọn mùsùlùmí pọ̀ sí tí wọn bá dé Kánò tàbí gbogbo àwọn northern Nigeria ní sanfara ní kinní kan ni ojú á tìyàn pé ṣé mùsùlùmí làwọn ilẹ̀ àwọn bàbá yìí ojúṣe tó yẹ kó ṣe tọ́lọ́run bá pa wọ́n láṣẹ pé kó ṣe wọ́n bá ti lè bímọ tán ọmọ ọdún méjì ọdún mẹ́ta wọ́n á dẹ̀ dá ọmọ náà síta wọ́n á bẹ̀rẹ̀ sí tọrọ owó kiri wọ́n á dàlẹ̀ mọ́ gìrì ṣé Islam ló sọ bẹ́ẹ̀ iye oko tí wọ́n bá ní agbára láti dá iye ìyàwó tí wọ́n bá ní agbára láti dá òun náà ni kó fẹ́ẹ́ a lè sọ pé torí Islam gbà wá láyè ká fẹ́ ìtòhùn wa àwọn ẹlẹ́sìn mi àwọn ìkan làwọn máa ń fẹ́ Islam sọ pé ká lè fẹ́ méjì a lè fẹ́ mẹ́ta a lè fẹ́ mẹ́rin bọ́tágbára bá ká láti maintain lọ́kọ̀ọ́ ká wá bímọ síbí ká bímọ sọ̀hún ká wá lè ká má lè ṣojú ṣe wa financially lórí àwọn ẹ̀ ká má lè tọ́ wọn ká wá dá wọn fún ìyá wọn kí àwọn máa gbọ́ bùkátà lórí wọn ìyá náà dẹ̀ máa fi àpékọ́ máa sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ mo ti fẹ́ lè ẹ̀ mo ti fẹ́ tọ̀hún mo fẹ́ ládé orí àwa máa àwa máa struggle àwa máa dààmú ọlọ́run bá ní tá bá fi tiwa tá bá fi ní ẹlòmíì lára òun ọlọ́run bá òun retí òun á san wá lẹ́san ọlọ́run máa ṣàṣe àánú fún wa lórí ilé ọlọ́run bá gbogbo okun tá a bá mọ̀ pa lè dá ta lè maintain òun náà ní káwa náà dá ọlọ́run máa ṣàṣe àánú fún wa ní orí ilé yìí ẹ̀rí ní Islam fi gbé kalẹ̀ pé kí ìgi tó dúró rárá ká tó tu igi a kọ́ proof pé a tó bùkátà gbọ́ lórí àwọn ìyàwó wa lọ́lọ́run fi fi pé máa èrè owó igi òun là kọ́kọ́ tó jẹ́ kí igi di pé ó authentic kìdẹ́ ṣòwò kékeré tá à ń sọ yẹn àwọn owó tó jẹ́ pé àwọn obìnrin máa gbà ọmọ aláwọ̀ wà satisfy because nínú ẹ̀sìn ọkọ tá à ń pè ní Islam yìí Ọlọ́run bá fún obìnrin ní advantages tó pọ̀ financially jọkùnrin lọ owó tiwa àti ṣe tá a wá bá ṣe àtowó tiwa owó àwọn ìyàwó wa ni bọ́ táwọn ìyàwó bá bá ní owó lọ́wọ́ owó tiwọn ni wọ́n jogún ẹ̀ ni àwọn náà ń ṣiṣẹ́ ni táwọn náà bá wá assist wa wọ́n dàbí Khadija ìyàwó ànábì sallallahu alaihi wasallam tó ní owó ju ànábì lọ tó wá ní gbogbo tóun ní iná òun yóò dẹ̀ fún ànábì ohun tí kàdíjà tó mú nínú dúkìá tiẹ̀ tó ní náà á tó tọrọ àṣẹ lọ́dà nàbí sallallahu alaihi wasallam kí ló fi ń ṣe ó fi ń wà lùbáríkà ni bùtà náà gbọ́dọ̀ mọ̀ wípé àkúrà ló ń fa wá láṣẹ yìí kó wá bímọ àǹfàkùnmí àmúwálìhìn àwọn ọkùnrin gidi àwọn ọ̀nà ni wọ́n ná nínú tọ́lọ́wọ́n bá fún wọn ni wọ́n fi ń mẹ̀ǹtẹ̀lé wọn ọlọ́mọṣàṣẹ́lẹ̀ nírọ̀rùn fún ọlọ́run dá ọlọ́run nàbí sallallahu alaihi wasallam ayé tí wàá da ayé wọn ni tó ń collapse marriage jù ọlọmọṣà ṣàánú fún ó ti ẹ̀pọ̀ ní òpè lórí iṣẹ́ benefit ní lórí kiri kan ni gbogbo ohun tó ń jọ̀rọ̀ owó dé àwa máa ṣiṣẹ́ ká fi help àwọn family ni káwọn ìyàwó náà dẹ̀ dúró láti lè maintain ọmọ láti lè maintain ilé ọlọmọṣà ṣàánú fún ọlẹ́yìn ọlọ́run bá tó wá ń tẹ̀síwájú nínú àyà yìí náà ó ní fasọ́ọ̀lì háàtò kọ́ọ̀nì táàtù ó ní àwọn obìnrin táwọn ròyìn pé wọ́n ní financial advantages kì í ṣe àwọn obìnrin lásán àwọn kì í ṣe àwọn ordinary obìnrin àwọn obìnrin tó jẹ́ pé fasọ́ọ̀lẹ̀ ààtù wọ́n jẹ́ àwọn obìnrin dáadáa wọ́n jẹ́ àwọn obìnrin gidi àwọn a good woman lọ́lọ́run bá pè wọ́n kì í ṣe obìnrin tó ń jà kì í ṣe obìnrin oníjọ̀gbọ̀n kì í ṣe obìnrin tó máa ní ọkọ lára kì í ṣe obìnrin onídọ̀tí kì í ṣe obìnrin tí ò lè tọ́jú ilé ọlọ́run bá ní fasọ́ọ̀lẹ̀ ààtù obìnrin dáadáa ọlọ́run wá sọ pé condition àkọ́kọ́ nìyẹn nígbà tó ọlọ́run tó ṣàlàyé function tọkùnrin máa fọ́ tó máa ṣe kò ṣàlàyé function tóbìnrin máa ṣe ó condition ọlọ́run bá fún obìnrin condition alákọ̀ọ́kọ́ onípòbìnrin yìí wọ́n máa jóbìnrin dáadáa condition ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kọ́ọ̀nì táàtù ẹ mọ̀ pé lákọ̀ọ́kọ́ a ní mẹ̀ǹtẹ́nà làwọn ọkùnrin ọlọ́run bá ní àwọn obìnrin tá à ń sọ tó yẹ pé wọ́n ní ẹ̀tọ́ nínú dúkìá ọkọ wọ̀nyí àwọn ní ẹni tó jẹ́ pé kọ́ọ̀nì táàtù àwọn olóbìnrin tí wọ́n fẹ́ gbọ́n sọkọ wọn lẹ́nu gbogbo àṣẹ bá pa wọ́n wọ́n rẹ̀ láti submit fọ́kọ kò sí tó lè wà lọ́wọ́ wọn tán rárá wọ́n fi gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n fẹ́ submit fọkàn ọlọ́run bá ní condition ẹlẹ́ẹ̀kejì nìyẹn condition ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé a fi sáàtì lè gé ibi ìbímọ à ń fi ṣàlàó àtàwọn obìnrin tó jẹ́ pé ntọ́lọ́run bá pàṣẹ fún wọn pé kó ṣọ́ láì sí ń bẹ̀ ọkọ wọn gan wọ́n ṣọ́ ìyẹn pé wọn ṣe ìṣekúṣe wọn gbogbo ohun tí ọkọ ò bá ti fẹ́ táwọn náà mọ̀ pé kò mi ò fẹ́ báyìí tọkọ yóò bá wá sí ń bẹ̀ lè gẹ́ ibi tí ò sí ń wọ́n wá aṣọ ọlọ́run bá ní pé nígbà tó sọ̀rọ̀ ọkùnrin kò dárúkọ ara ẹ̀ nígbà tó dọ̀rọ̀ obìnrin ó ní àṣẹ táwọn ọlọ́run bá pamọ́ ìyẹn pé gbogbo obìnrin tó bá ń gbọ́ràn sọkọ lẹ́nu kì í ṣe pé ọkọ yìí nìkan ló ń gbọ́ràn sí lẹ́nu ó ń tẹ̀ láṣẹ ọlọ́run ni ọlọ́mọṣàṣe àwọn ìyàwó wa bí ọlọ́run bá ọlá Nábì sallallahu alaihi wasallam bí Islam ṣe pè nìyẹn tí ìlú mùsùlùmí àwọn Islamic countries nígbà tó ń ṣe statistics last year tó kó ten country àwọn ìlú mẹ́wàá tó yẹ pé divorce rate ó wáyé jù lágbàáyé kò sí ìlú mùsùlùmí ẹ̀kan ṣọ́mẹ̀ àwọn ìlú bíi Luxembourg Luxembourg tiẹ̀ worst bíi pé five hundred thousand people ni wọ́n but wọ́n máa ṣe marriage láàrin ọdún láàrin ọdún márùn-ún ninety percent of marriage ló máa ló máa collapse Spain tẹ̀lé sixty four percent Amẹ́ríkà náà tẹ̀lé but ìlú àwọn mùsùlùmí tá a mọ̀ yìí pé ọkùnrin la ṣáájú tóbi náà tẹ̀lé lẹ́yìn ó ń jẹ́ kí marriage wa kó last ọlọ́run àwọn afọlá nàbí àfihàn bí ẹ̀rọ ń a tún tọrọ àdúrà ọlọ́run má ṣàfidùnú sínú ilé ẹni kọ̀ọ̀kan wọ ọlọ́run ọlá subahana rabbika rabbil izzati amma yasifuna wasalaamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin amin.